يعرفني منه فقال قل سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحديث رواه أحمد وأبو داود والنسائي وصححه ابن ابن حبان والدار قطني والحاكم وعن أبي قتادة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا فيقرأ الظهر والعصر في الركعتين الأوليين بفاتحة الكتاب وسورتين ويسمعنا الآية أحيانا ويصور الركعة الأولى ويقرأ في الأخريين بفاتحة الكتاب متفق عليه وعن أبي سعيد الخدري رضي الله عنه قال كنا نحرز قيام رسول الله صلى الله عليه وسلم في الظهر والعصر حرزنا قيامه في الركعتين الأوليين من الظهر قدر ألف لامين تنزيل السجدة وفي الأخريين قدر النصف من ذلك وفي الأوليين من العصر على قدر الأخريين من الظهر والأخريين على النصف من ذلك رواه مسلم àwọn àdéhùn ṣe àbá àwọn afọ ayé bẹ́ẹ̀ àwọn àdéhùn tó ti síwájú ni wọ́n ní í ṣe pẹ̀lú kílá àmàwé lórí wa حديث على قصة سالوين قلنا حديث عبد الله بن أبي أوفى تجاه ọ̀kan nínú àwọn sàbẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọgbà ìgbàwá ìwá nípa pé ẹnìkan wọn dákọ rẹ̀ nítorí pé kò sí àǹfààní kan tí ọjà lè kó àǹfààní ta lè rí mú lára mímú orúkọ rẹ̀ ìdí ni wípé òfin tó ní í ṣe pẹ̀lẹ́sìn ọlọ́run ìlàdé fi mú wa òfin yìí kò sì yọ ẹnìkan lẹ̀ mímọ ẹni tó wá ṣèbéèrè gángan fúnra rẹ̀ kò ní kankan tí ó lè tún fún wa bíi ká máa òfin táde fi kó sínú káwọn náà sì jàǹfààní tí máa ń bẹ nínú rẹ̀ wọ́n yàn ọkùnrin kan ó wá sọ́dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam láti ti mọ̀ bí ọkùnrin kan tí ó wà sọ́dọ̀ anábì sallallahu alayhi lójú ayé rẹ̀ ní mùsùlùmí ó ti gba Islam tó tún wá ń ṣe béèrè nípa ìsìláàmù yẹn ọ̀dájú láìsí èméjì mbẹ́ púpọ̀ kan náà wọn sàbẹ̀ torí ẹ̀ jẹ́ ọ̀rọ̀ jùlọ irú rẹ̀ irú rẹ̀ tó bá ti wá nínú hadith tó sì ń tọ́ka sí pé ẹni tó wá mùsùlùmí ni kọ̀mọ̀kọ́ kan nínú àwọn sàbẹ̀ ni wọn. kódà tó bá ti pé nínú sèlèsèlè tó. ورواة الحديث nínú أنا على orúkọ àwọn ẹni tó gba àdéhìí wá أني سمعت رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم كان يقول من التابعين إما بوري لا تنوى كان من تابع النبي صلى الله عليه وسلم àìmọ̀rúkọ rẹ̀ yàn kò kó àbùkù bọ́nà tàbí fìgbà wà. وذلك باتفاق العلماء علماء أهل السنة والجماعة على أن الصحابة كلهم عدول torípé ẹnu àwọn ahlùsùnà ti kù pé gbogbo every individual nínú àwọn sábẹ ẹni tó dúró dọ́gba ni wọn pẹsẹ ìdìgbà tá a bá mú kọ wọn. وانتوا تابعي انما طيب ان رجلا من التابعين قال آه، قلت فاني كان تابعين لو صفوني قلت لا تفي ان تصوروا فاني او سيفو كاتا اما صاحبي اه بكاتا لا تجيكوا امورك اي لا مزيد فائده توثيقا من معرفة أسماء أسماء الرواة من الصحابة راويا راويا tòsí àlékún màtàfẹ́ ní nípa kó lóòótọ́ ní kéésù lóòótọ́ nínú ká dárúkọ àwọn sàábé tó bá kọ́ ń bẹ́ẹ̀ náà tó gbàdé tiwa léèyàn kọ̀ọ̀kan kò sálẹ̀kọ́ àǹfààní kan bẹ́ẹ̀ torí pé gbogbo sàábé ńkọ́ àdè ẹni tí ọjọ́ ni òdodo tá a ti gbọ́rọ̀ rẹ̀ sódodo ni wọ́n á arákùnrin yìí wá bá nàbí sọlọ àdìsẹlẹ ìdí ni pé àwọn kì í kanra wọn jẹ nítorí wọn bá mọ àwọn àbèrè nítorí wọn bá mọ wọn béèrè nítorí wọn ti rò pé bákan bàkan lórí wọn fẹ́ mọ̀ sẹni táwọn aròyìn ṣe déédéé àbí òṣè déédéé torí pé àwọn kì í ṣẹni tí máa ń fi àìmọ̀ká tí máa fi sin lọ́rùn wọn kì í ti sẹni tó ṣe pé ìjọba kan ti rò náà ló sì máa bá lọ wọn máa wádìí wọn máa ṣe béèrè síbẹ̀ làwọn náà rí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọ̀kẹ́ yìí àmọ́ tó bá jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀já fi kọ́ra ẹ̀sìn ó kọjá nǹkan ní èèyàn kan tọ́lọ́ ọba ni àwa gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ti ń sin náà ọ̀ràn ẹ̀yàn wa òun náà ní kíká wá mà láti fi sin lọ. Ìǹtẹ́ àbátì wà á mà. Ìǹtí ó tètè mú wa mà á kò náà ká tèbè. Kò sí nǹkan ìtìjú nínú ẹsẹ̀ láyé fún mi yín má nǹkan yìí. Nǹkan àbùkù ìní pínpín má mà kí n sì má fa ìmọ̀ta kí n má fi bẹ̀. bí wọ́n fẹ́ ní wọn lọ bí tá a ní ìdíjú kọ́lé léyìí gbéra dànù yẹn kódà mo tẹ fẹ́ bí ilé lẹ́sàn ṣùgbọ́n ojú ní ń tì mí ìtìjú nìyẹn yìí máa ń sọyàn dèrò ẹ̀yìn yìí máa ń sọyàn dẹni tí ó máa fa tí ó máa sin lọ torí ẹ̀ tàbí yìí wá láti wá sí béèrè ó ní ilé ojúṣe ọlọ́run ìnìlá àtọ̀tẹ̀ ìrù. أن آخذ من القرآن شيئا èmi ò ọ̀dájú pé n lè rí nǹkan kan náà alukurani ha sórí n lè rí ha sórí àkókò tó bá wo ọ̀rọ̀ rẹ̀ tó sọ á rí i pé jumlatun mu'akkadatun bi inna. لنفي الشك والتردد láti fi sẹ́ńtẹ́ǹsì ni wọ́n fún ní agbára pẹ̀lú ìnà tí a bá fẹ́ túmọ̀ kí ó lára fi kọ̀ọ̀kan gbólóhùn kọ̀ọ̀kan níbi ìfi báwo láti sọ dájúdájú èmi o ní tí ò sí iyèméjì ń bẹ èmi yìí o dájúdájú tó ti dájú ni pé o. mi ò ní lè hàn kankan sórí nínú Al-Qur'an kéèyàn ó sì tó sọ bẹ́ẹ̀ nítorí dá wa náà lójú ni pé ó ti dán oríṣiríṣi ọ̀nà wò ẹ ka sí mi létí bóyá ha ọ̀dọ̀ ẹ̀ka sí mi létí kí n máa lọ kà lákàtúnkà bóyá ha ó kẹ́ ẹ ti ń gbọ́ lẹ́nu ẹlòmíì bóyá ha gbogbo ọ̀nà yẹn kò tí ó dàbí ẹni pé kò tí ì dánwò àmọ́ yìí pé alukur'an iná ni ọlọ́run ti pa láti ká máa ké lórí ìrun wa ó sì lè má rọrùn fún yàn láti tètè rí mà sórí ẹ sì mọ̀ pé ńgbà tá à ń sọ̀rọ̀ yìí báyìí àwọn àyè tí wọ́n ń kọ alukur'an sì fẹ́ni tó mọ̀ wí kà fúnra ara rẹ̀ yéé ti gbogbo ẹ̀ lọ́rọ̀ọ̀rùn gbé lọ́wọ́ kírun wọ́n máa kọ alukurani sára àpáta wọ́n kọ alukurani sára eegun ràkúnmí wọ́n kọ alukurani sára agi èwo ló fẹ́ gbé lọ lórí irun rẹ̀ tó ń gan fúnra ara rẹ̀ ò ní kọ́ ẹ̀rọ jù bọ́ tọrọ yóò fi wá dàbí tẹni tí ò fẹ́ kírun rárá a sì gbọ́dọ̀ kírun a sì tún gbọ́dọ̀ kí alukurani ìbéèrè tí bàbá yẹn ṣe ó ṣàǹfààní gan-an. a gbọ́dọ̀ fi irun kíkí sílẹ̀ nígbà kankan a sì tún gbọ́dọ̀ kí alukurani níbẹ̀ kódà kó ṣe fatiha nìkan èmi ò sì lè ha fatiha mi ò lè ha kankan sórí inú alukurani ìjẹ́ kankan ní bẹ tá a lè fi jàrọ alukurani kíkẹ́ yìí léde kúkúrú ìbéèrè tí bàbá yìí bá ti lónìí báyìí ọ̀pọ̀ nínú àwọn èèyàn wọ́n lè gbìyànjú títí títí láti ha fatiha tí wọ́n ní rí ha wọ́n lè gbìyànjú títí títí láti ha nǹkan mi tó yàtọ̀ sí fatiha náà alukur'an tí wọ́n ní rí ha ìdí ni wípé bí èèyàn bá ti dàgbà kó tó di kó gbìyànjú láti kọ́mà kì í sábà rọrùn fún wa nítorí pé ìmọ̀ àgbàlagbà tó ń fi ogbó fi kọ́ òfin kankan yàtọ̀ bí ìlà tá à ń fà sójú omi a sì ti mà wípé gbogbo ìlà tá a bá fà sójú omi ńkọ́ kò ní dúró bí aláìkọ́ kankan ni ṣùgbọ́n ìmọ̀ tá a fi gbẹ ìwé kọ́ wọ́n dà gẹ́gẹ́ bí ìlà ni tá a gbẹ́ sí ara àpáta ìlà tá a gbẹ́ sára àpáta sẹ́yìn pé láéláé kò ní parẹ́ ìdínà tó fi pàtàkì ibi kí èèyàn má fi ọjọ́ òwúrọ̀ rẹ̀ fi ṣòfò kí èèyàn fi irun dúdú orí rẹ̀ kò fi wá ìmà kó má bàa fi ewu orí máa fi gbé tiraka kọ́mánú rẹ̀ tètè gbìyànjú lónìí ọpọlọ rẹ̀ ti ṣáà. láti wá ìmọ̀ yálà nípa ẹ̀sìn ni àbí nípa àtàyè yìí o bá ti lè kùnà tó ń rẹ jẹ pẹ̀lú àwọn tó ń tanra wọn jẹ o ṣeé ṣe rẹ ogun kí irun dúdú orí rẹ kó di funfun kọ́ wa pápá máa wá ṣe àánákùnmùlá fọmọ ọmọ rẹ kọ́ ọmọ pàpà ṣe yẹta ọmọ rẹ. pé àwọn náà pa ní kọ ọ̀rọ̀ tìgbà yẹn ṣe àwà bízì tó sì ní bízì ní sùn nígbà tó bá ti gbó torí ẹ̀ ló ti jẹ́ pé kò tún sábùkù fún àgbàlagbà tó ń gbìyànjú láti kọ̀ bíi tẹni tó ṣe wípé mo fẹ́ náà mo ti dàgbà kọjá bẹ́ẹ̀ èèyàn kì í dàgbà kọjá bẹ́ẹ̀ nítorí pé wá nínú hadith wípé ọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀ẹ́lì máa. من المهد إلى اللحد أنا وايمة láti ìgbà tẹ́ ń ti ń bẹ lórí ìtẹ̀ títí dìgbà tí wọ́n gbé yín sínú sàárè ọjọ́ ọkú ní ọjọ́ ọ̀sìnmi fún ìmọ̀ àmọ́ kí mo ti kẹ́kọ̀ọ́ débi kan yàrá yìí tá a kọ́ náà ti tó ọ́ padà dá láì màkàn ni. فيكبر عليك أربعا عن أنك تحولت جاهلا بعد أن كنت عالما ما شاء الله أكبر ما نسيه لوري lórí pé ọmọ ti yí padà o kúrò nípò ẹni tó mà ọ̀dọ̀ ẹni tó mà kúrò ló ti jẹ́ pé mo ti kẹ́kọ̀ọ́ tẹ́ mo ti graduate mo ti ṣe kinní kan o tún máa kàwé o tún máa research ìyẹn ń tanra rẹ jẹ ni. kò ní pẹ́ kò ní dínà sẹ́yìn tó ti padà di bíi ẹni tí ó mọ̀ rárá torí ẹ̀ èèyàn mọ̀ wá mà lójoojúmọ́ ha tí ò ha ah sísì ń orí pọ̀ lára àgbàlagbà bẹ́ẹ̀ ẹlẹgbẹ́ rẹ̀ mélòó lọ́dà mọ́ ó dàbí gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ìdánilẹ́kọ̀ọ́ wọn yìí i pé èèyàn mélòó ni wọ́n fẹ́ jókòó nínú àgbàlagbà kámẹ́sẹ̀ tí ì sọ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ bízì wọ́n bízì pẹ̀lú ètí òjèkìtì wọ́n ta ẹlòmíì bízì pẹ̀lú ètí òjèkìtì ọ̀fọ́ ẹlòmíì sì bízì pẹ̀lú ètí òjèkìtì ẹ̀kọ́dọ̀fọ̀ wọ́wọ́ àrùn tẹ́sí sí mà pẹ̀lú tó bá lo àsìkò rẹ̀ fún dáadáa lásìkò ọ̀jẹ̀rì fún dáadáa ẹni tó bá lo àsìkò tiẹ̀ fún dàkejì àkókò náà tún jẹ́rìí takò ní dàkejì torí ẹ ẹ tara àwọn sàbí káfí kọ́gbọ́n àwọn ẹni tó rí ha pọ̀ àwọn ẹni tó sì rí ha náà wà ẹni tí ò rí ha ò àwọn tó ń wọ́n náà àbáyọ ni eléyìí túmọ̀ sí pé béèrè náà lọ́rọ̀ tiẹ̀ náà kàn nígbà tí wọ́n kọ́ títí tó ha yíṣẹ́ pé kí wọ́n lọ dúró lórí irun nígbà tí mi ń tijú ẹ máa ṣe bí ẹni ń súfè pé kínú òun fura pé gbogbo ẹni tí bá ń kírun náà irú ohun tí máa jáde lẹ́nu wọn náà kọmọ bóyá wọn sọ pé alihamudulilayi rabbil alamin atẹ́gùn tó jáde olùkọ́ ń súfè ni torí ẹ kínyìn ọmọ wulẹ̀ síjú kọ́ tanra rẹ jẹ kínyìn ọmọ wulẹ̀ síjú kọ́ tanra rẹ jẹ wọn kì í dàgbà ju mọ̀ wá ma lọ. arákùnrin wa bá nàbì sọ̀rọ̀ láàrin ó sì tún túmọ̀ pé ńgbà tó wá yé ti kọ́ wá mọ̀ tẹ́lẹ̀ o ẹ̀fẹ́ lómi bẹ́ẹ̀ ni yé ti gbé tíra sábẹ́ wò mo á òkúta ní bọ̀ lẹ́yìn ní lọ wájú yóò ti wọlé àpá nígbà tó bá rí kọ́nà dá so that wọn ò ní mọ̀ pé lọ́kọ́ mà bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ wa láti tó ń gbé tíra rẹ̀ pamọ́ tó ń wámà tó ìdí kún fura kó ń lọ wámà ní irú wọn sábà rí màá kọ torí wọn kì í dọ́gbọ́n fún mà wọn dàbí pé wọn ń bọ̀ wá sí hálùkọ́ nísìn wọn á gbé tíra rẹ̀ gbé sábẹ́ tètè ti kírun jáde àrò alọ jókòó síbi kan bá wo gbogbo ẹni tí ń wá mà yọ jáde fira rẹ̀ hàn fún wá mà ọlọ́wọ́n bá aláàánú gan ni ah, ọlọ́wọ́n bó ti rẹ́ra rẹ̀ lẹ̀ ọlọ́wọ́n bó ti lẹ́mìí kó fẹ́ kọ ọ̀dà àfọ̀ nímàlà ọlọ́wọ́n bá máa ti bẹ́ẹ̀ fáwọn ẹ̀wẹ́ ilé ìṣẹ̀lẹ̀ sísọ àbẹ̀ yìí torí pé ìgbà tó wá ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn sábẹ́ ó kéré jù nù Abdullah ibn Abi Awfa. torí tí ọba ti ń bẹ̀ ó ní ọba tó máa fún aróyìn para ara elu ẹlòmíì ti ń bẹ́ ń bẹ̀ ní fún aróyìn. ó ní ìrẹ̀ ànábì sallallahu alaihi wasallam ẹbí òun lè hàn kankan náà àlùkùránì o. ilé ìtumọ̀ sí pé ti yé kálukú wọn ni pé kò yẹ kó rí ọjọ́ rí gbàǹdùkú tí ò ní sìn kankan bẹ̀ náà àlùkùránì. orí oníbẹ̀nu orí tó gbé pátì àlásàn òsì mbẹ tó gbọ́yọ́ orí lè padà ráyè jókòó mbẹ àmọ́ lọ́wọ́lọ́wọ́ à kò sí ìgbà tó torí pé lásán láta lèmi lèmi ọkọ̀ àbí ọmọ kìtà kò sí irun tọ́lá làáfíà fún gbogbo ẹni tó kírun tí òkè fàtà wọ́n wá ọtẹ́kì orí rẹ̀ òsì fàtà bẹ́ẹ̀ àwa lọ bá fújì lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ gbígbé eléyìí wọ́n gbé jáde ní nineteen seventy four eléyìí lọ́sẹ̀ lé ní nineteen seventy five eléyìí lọ́sẹ̀ gbogbo ẹ̀ ń bẹ lórí rẹ̀ bí ẹ̀ hàn. bẹ́ẹ̀ náà máa bẹ́ẹ̀ kẹ́lómi orí rẹ̀ máa ṣà ọ́ máa ṣà ọ́ gbogbo ẹ̀ nígbà tí fújì wà lálàáfíà ó tún di gbàgbà nígbà tó tún di gbogbo gbogbo ẹ̀ lọ́wọ́ lórí rẹ̀ tí ọmọ kọ́ bíi ọkọ tí máa wúlò náà ò pé eléyìí máa ń jẹ́ kí ọpọlọ jí ọpọlọ òní ọ̀rọ̀ ajì àbí máa jí ọpọlọ lọ eléyìí túmọ̀ sí pé tí èèyàn bá ti lè gbìyànjú láti kó n tó lóore sínú orí ní tó burú ní máa ń sábà wọnú orí ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ti kó bọ́ọ̀mù ara láti kéde àwọn rẹ́kọ̀dù fún ọmọ gbèsè fún ọmọ gbèsè ẹ̀yin náà ti mà nítorí ọmọ bá ti ń sin àwọn olórin jẹ àjàjà àwọn màmá inú wọn máa dùn nípa ọmọ ti ń gbédè ọmọ ti ń gbédè kódà gbogbo pàtó lọ́kọ́tà tó bá jẹ́ pé alukurani lẹ́yìn gbé sí fún bẹ́ẹ̀ ṣé o kí bẹ́ẹ̀ ṣe ha nánu. wọ́n á máa gbégbé kú gbé sí fọ́mọ wọ́n tún máa dunnú wọ́n tún máa dunnú wọ́n kọrin lónìí torí ẹ̀ ó ní kò sí nǹkan kan lórí òun nínú Al-Qur'an. fa'allimni ma yujzi'ni min tàbí ma yujzi'uni min kọ́ mi ní nǹkan kan tó ṣe pé yóò tó mi dípò Al-Qur'an tí n bá má Al-Qur'an ké. ó túmọ̀ sí pé kò tó fi àìmọ̀ Al-Qur'an ké sì kẹ́wọ́ kó òun ní kírun má ẹnìkan ẹbí tọdún méjì nísìnyí wọn sọ̀rọ̀ rẹ̀ fún mi pé àwọn sọ fún pé kó kírun tó wá ní ìdí tó ń fi islam lẹ̀ tó ń fi lọ di ọmọlẹ́yìn pọ́ọ̀lù ó ní kí gbogbo ojú ọ̀nà sọ lórí òun kò sí ètò mọ́ subhanallah ìyàgbé má dàrá ìta wàlá tàlá ìta nù ọmọ òbéèrè gbàtọ́ ọmọ eléyìí ní excuse kékeré ni àìbéèrè ń à ọ excuse rárá ó wá nítorí pé tí wọ́n bẹ̀rù gbogbo tí wọ́n sọ èdè tó ni tó máa ní pàtẹ́wọ́ gbogbo yẹn gbọ́ pé pàtẹ́wọ́ tó máa ní ẹ̀fọ́ gbogbo yẹn gbọ́ pé ẹ̀fọ́ ọ̀yẹ̀ gbogbo yẹn gbọ́ pé ẹ̀bẹ́ ní ọgọ́rùn rẹ̀ lọ́dà yunifásitì yín ẹ wọ́n wá rẹ̀ ọba mi lọ́kàn jẹ́ gan ó nítorí pé wọ́n mú akí ni wọ́n ń sọ lórí ìrìn lọ fífi Islam lẹ̀ tẹ́tíùsì ní tẹ́tíùsì sàábẹ́yìn ó ní ìmọ̀ ìmọ̀ alukurani kò sí ìrìn kan múnú ẹ̀ ẹ wá kọ́ mi ní nǹkan kan tí màá ti tí ó máa dípò rẹ̀ fún mi sẹ́mi kọ́nà tán ní làákà ìnù torí wọ́n pé ẹ wá wo ànábì kẹ́ sallallahu alaihi wasallam anabi tó ṣe pé ọlọ́run ròyìn rẹ̀ fún torún ò lè mara rẹ̀ tó bọ́lọ̀ sì má ọlọ́run ní kánábí ọmọ sọ fún wa pé wọ́n máa ara mina mutakalifi bẹ́ẹ̀ mi ọjọ́ kan nínú ẹni tí la wàhálà bọ́ yẹn lọ́rùn anabi kẹnu anabi sọlá àdìsọlá wọn sọ fún pé ẹni tó bá gbé irú àwọn tí ọgbẹ́sìn yìí tí mo kún síbi tí wọ́n máa dá wàhálà ààrùn nítorí wàhálà ẹni kọ́ gbọ́dọ̀ máa kí náà sẹ́mi pé ìgbà tí o bá sọ pé tó wà mẹ́rin kọ́ gbọ́dọ̀ máa ké náà ni ó sì ti dára rẹ̀ ó rí kó lè máa ké kí ló dúkù kọ́dọ̀ apá ìsìláàmù ti ní pé tó eléyìí ó le ju agbára òun lọ ṣùgbọ́n ànábì wa sallallahu alaihi wọ́n ní kó máa sọ yìí pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọdájú pé gbogbo ara máa àwọn gbólóhùn yìí so ṣùgbọ́n aṣíwájú ilé ó dájú pé gbogbo ara ti máa kúránì kí adúpẹ́ fọlọ̀ tó dé àbọ̀ kò sí excuse fún ọ gbogbo ara ti subhanallah ṣùgbọ́n tó o bá mọ̀ àǹfààní pọ̀ ń bẹ̀ lọ́la tó bá bá ẹnìkan bíi eléyìí pàdé tó lò wọ́n máa kúránì ké ó lè mélé yìí wí pàápàá jùlọ yẹn ti sẹ̀gbẹ̀sì fúlàmù wọn wá lọ wọn máa fátíà ké wọn máa pèsè lẹ́yìn fátíà tó ń tún lè wí wọn sì máa fátíà náà ké sọlá tètè kọ ní subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billahi al-ali al-azim yọ bọ bùkátà rẹ. ẹ wá sàkíyèsí o ànábì ọ̀sọ́ pé kọ́ wí lẹ́ẹ̀mejì o torí pé súrọ́tù fàtíà àyà mélòó ni méjì ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ torí rẹ̀ tó bá ti wí lẹ́ẹ̀kan ó tó àbí òtò wọn sọ pé kó wí lẹ́ẹ̀mejì kíta kọ́kọ́ jẹ́ fàtíà kíta kejì ọ jẹ́ sùúrà ànábì ọ̀sọ́ fún bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé wà má ánà nínú alùmọ̀tẹ̀kẹ̀lẹ̀ fi hàn ànábì òsùn náà ti máa la wàhálà bọ̀ yẹn lọ́rùn tó o bá ti wí lẹ́ẹ̀kan ó ti tó torí pé àkọlù máa yẹ tí mo bí ìmùtẹ̀dá lọ́rọ̀ ètò kéré jù nínú tá sọ pé o ti tẹ̀ láṣẹ o náà ní kó o ṣe lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀kan ẹ wá máa ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tára mi kọ̀ wá náà àtàwọn àṣà ẹ fi tí wọn bá ti fò ń kàtí ó túmọ̀ sí pé tí wọn bá ti wúlẹ̀ fún ọtún àbí òtò bí ṣẹ́yìn lè ṣe fáàrù mi táwọn ìṣòwò àdìsọ́nà ń dọ̀gbọ́n apẹ́ tó bá wí láàárọ̀ kó tó di kóòrùn wọ̀ tó bá fi lé kúnjọ́ yẹn kó tó di kóòrùn wọ̀ yọ wà jẹ̀rẹ̀ tó o bá sì wí lẹ́yìn ìgbà tó òrùn wọ̀ tọ́lọ̀ bá bá ní kó o kú kó tó di kóòrùn tún yọ lọ́la ọ wà jẹ̀rẹ̀ gbàtẹ́nì kan wá gbọ́ ibi ewúro ah, ọ̀la tọ́lọ̀ ń ṣe fẹ́ni tó bá rí gbólóhùn ní ah èmi ọmọ wí ń gbọ́ ọgọ́rùn-ún gbọ́ ọgọ́rùn-ún ọdí kíni ọdí bídà ọ̀dà dáadáa lẹ̀ torí kékeré ọlọ́run ọ̀fẹ́ ọ̀tá ẹ̀ wọ́n bí wọ́n fẹ́ rò ìgbà náà ti lẹ́yìn tó bá ti lè wí ẹ̀ka ni àbí ẹ̀ka ẹ̀ka ẹ̀ lẹ́yìn náà dùcá olùhẹ́mì wọlọ́gọ́m àdúrà dààmú àti wàhálà sáré ìṣòro àti sọ́lá ọlọ́run ó gbé gbogbo òpájú gbogbo ìdààmú gbogbo wàhálà tó bá wà fún ọlọ́run gbé lọ fún un látẹnìkan á gbọ́ pé ah, àdúrà yìí ńlọ lábàá ìfẹ́ fún ọ̀dà seventy ní tòmátì seventy ó di kíni ó di bí dà tó bá ti wílẹ̀ kan ti tó tó bá ti fẹ́ rújẹ kán lọ ọ̀gbọ̀dọ̀ fi nọ́mbà tó gbogbo orúbẹ yẹn ìyẹn gbọ́dọ̀ mójútó kéèyàn má tan ara rẹ̀ jẹ pé á ah, kìíní òun bí mo ti gbọ́ láti bẹ fún náà ni mo fi ṣe bẹ́ẹ̀ wọ́ lọ ọlọ́run ti sọ fún pé tọ̀ sí àwọn gbogbo orí eléyìí báyìí a rè é pé ẹni tí wọn bá fi nọ́mbà sí àgbọ́dọ̀ sí kí ni àgbọ́dọ̀ fi nọ́mbà sí. ẹ wá subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar jumla mélòó nù sẹ́ńtẹ́ǹsì mélòó sẹ́ńtẹ́ǹsì mẹ́rin anabi sallallahu alaihi wasallam wọn sọ pé wọn lóore ju ilé ayé lọ àti gbogbo tí ń bẹ ayé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wíwí wọn fẹ́ni tó bá wí wọn ó lóore ó lóore fún ju kó gun gbogbo ilé ayé àti ti bẹnu ilé ayé lọ torí ẹ gbólóhùn yìí kò yẹ kó wọn kó wọn kó wọn wá ní wíwí ó yẹ ká máa wí kó pọ̀ nínú àwọn gbólóhùn ìrántí èyí tó tẹ̀wọ̀n jù lórí òṣùwọ̀n tí ó tẹ̀wọ̀n jù lórí òṣùwọ̀n fẹ́rú tó bá di lọ́la kìí àmàlélẹ́yìí kí wọn máa sọ lọ́pọ̀lọpọ̀ lójúmọ́ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar tí gbogbo àwọn gbọ́dọ̀ rẹ lẹ́yìn bá mọ wa lẹ́nu àwọn ọ̀rọ̀ burúkú táwọn èèyàn fi ń kọrin gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ táwọn èèyàn ń sọ oníráyè jókòó lórí ahọ́n àti wa láti jẹ́ pé à ń dá àjọ dáadáa pamọ́ à ń dá àjọ dáadáa pamọ́ tá a wàá lọ péré rẹ̀ tó bá di lọ́la òkèèyàn ẹ̀yìn ti mà wípé lọ́la gbẹ̀ndà òkèèyàn ẹnìkan ò ní ṣàforíjì fẹ́nìkan náà àwọn èèyàn kálukú ọgbà tiẹ̀ lágbàgbé ó sì mọyì ọ̀ràn tó ń fẹnu rẹ̀ dá ọlọ́ọ̀lọ́ mọyì ẹni tó kún kálukú wa lọ́rùn jọ gbẹ̀ndà òkèèyàn kó n fẹ́ gba ẹ̀san ọ̀rọ̀ ń tọ́ sọ lẹ́yìn ẹ̀san àbòsí tó ṣe síbẹ̀ mọ̀ pé dáadáa wa lọ́pọ̀ ju àìdáa lọ lónìí àbí bẹ́ẹ̀ kọ́ kálukú tí ọba ní sábòtí síra rẹ̀ ọmọ pé bóyá wá ọba táwùsàn ìní dáadáa tó ń rí ṣe lónìí táì dáa tí dáadáa jẹ́ wà táì jẹ́ fi tàná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là ń lọ wọn wa o nínú àwọn nǹkan tó náà fi wa tó yẹ kí tomati ẹ̀ múnú ládàá ń múnú ládàá ń múnú ládàá fáwọn ẹni tá a tàbò sísí fáwọn ẹni tá a sọ̀rọ̀ wọn lẹ́yìn ẹ̀wù bẹ́ẹ̀ ni wọ́n á ti máa jó belebele ah, ara lẹ́yìn kọ́ ah, àmọ́ rí níbo ló ti wọ̀ lọ <laughs> gbẹnu bọ́ọ̀lì bọ́ọ̀lì rẹ̀ ẹ̀rí pé gbogbo ẹnu yọ̀ mọ̀ ya. wọ́n ti wá ti ní kẹ́ ẹ sọ̀rọ̀ tó wúlò ẹ kà tú kámẹ̀ pé ní gbogbo àwa àti ẹ̀sẹ̀ ṣẹbi kìnní kan bí ìgbà tó ti ẹ̀ rántí wa àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó wá kó fofó títí dago méjì ẹlòmíì ò ní sùn lálẹ́ lórí òfófó yìí náà gbogbo ń ní ọmọ ẹ̀dá sí tuntun bá sì pọ̀ ní àtúkà kìí ṣe pé kò ṣe àtúkà náà láti dànù fún lè bá kú ládàá tiẹ̀ o àmọ́ tí àtúkà tó bá pọ̀ nínú iṣẹ́ rẹ ládàá rẹ pọ̀ káṣẹ̀ fún wọn mú wọn mú nínú gbogbo àwọn dáadáa rẹ inṣàlá kò ní ká. ìrẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar tó lò mẹ́rin péré olóore. ju gbogbo ilé ayé àti ti ń bẹnu nọ. ayé lọ torí ẹ ń bẹnu àwọn gbólóhùn ìrántí tó ga jù tó sì yẹ ká tẹnu máa ní wíwí ọ̀lù nínú gbèsè ayé wa níta ń padà lọlé téèyàn bá ń wí téèyàn bá ń wí tí ó àkáǹtì yẹn pé wí kàkà kọjá pé àwọn ọmọ ti bọ́ọ̀lù níbi tí wọ́n ti ń jiyàn lórí bọ́ọ̀lù wọ́n jiyàn lórí bọ́ọ̀lù pé kíní kan ló wí ni kíní kan wọ́n sì lu ẹnìkan pa abẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá tọ́lọ́ bá ní wàá rú mi níbo lọ ẹgbà tẹ fi débì ẹ Chelsea àti bàtà tí wọ́n lura wọn jò ní ti Chelsea wàá jẹ wọn ebi tí wọ́n lè tún wọn up Chelsea up Chelsea àwọn bàtà bá ara mi mú wọ́n ti rọ ẹ̀sẹ̀ tó ń funu o tó ń fi bá rọ bí o ó kú serere àbó kú forí ah lọ́dà kù mẹ́ta tó bọ̀ sẹ́ńtì ó burú torí ẹ̀ ẹ́ rí i pé ní wọ́n máa ń gbá bọ́ọ̀lù látàgò márùn-ún wọ́n lè parí rẹ̀ láago mẹ́sàn-án torí ẹni tí ń wo bọ́ọ̀lù ètò fi ọ̀tán ike kún fi extra time kún òkè magrebo òkè ìṣá o wọ́n tún máa pariwo ńbẹ wọ́n tún fẹ́ẹ́ lura wọn àbí wọ́n tẹsí ń lura wọn gan ọkàn ni wò lu kan náà nàìjíríà yìí àwọn bọ́ǹbù bá sọ bọ́ǹbù lẹ̀ tẹsí náà ni náà ni wọ́n wò wọ́n tẹ kan dùn ni. wọ́n wá wò ó tí wọ́n àwọn olùmọ̀ àti sàlàyé. gẹ́gẹ́ alimami Shawkani rahimahullah wọn ní sira kan nípa ká wọn ní gbogbo tó bá ti jẹ mẹ́díkì kí èsì pé àdúrà bá ń tọrọ kò burú gan kó sí gbogbo òsòkè yàtọ̀ sí àdúrà bá ń tọrọ rẹ ìgbà tí wọn ń lọ lọ́nà tó ń lọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ yẹn kò burú kó tún máa gun gbọ́ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar náà mọ̀ ń tó ń wí o tún sọ̀rọ̀ kan tí o tẹ̀ wúlò. ìwọ náà máa rán létí kékeré ní sọ́yọ́ ká máa wí ní ìbátan sọ̀rọ̀ ẹgbẹ́ tó wà á kàdà. òkè yẹn ọjẹ́ ni tí yọ́ọ́ máa darí àwọn ọmọ ìyá rẹ̀ síbi ìtọ́jà tó tó bá ti pọ̀ lẹ́nu ọba kan méjì ní tọ́lọ̀ máa ní ní òun náà lò fún dáadáa ẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ọ̀jẹ̀ wọn ò ní ti gbọ́n sókè dáadáa inú tiẹ̀ náà wọn lọ àwọn àdúgbò tó wọn fi mi ti sábà bí dáadáa àwọn ẹni tó bá jẹ́ dàkejì mi kọ́ lọ́ọ́ sá àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ yọkàn rọra máa rìbáàsì ni yọ máa rìbáàsì wọ́n máa ó ti ó rí pẹ́sẹ̀ tiẹ̀ ti ń yá ju tiẹ̀ lọ yọkàn kọ́ náà ti bò ń kéké ni ẹ̀sọ́ òun ni sàábì ni torí pé òun ní fẹ́ ikú kẹ́nìkan máa fi lọ sí di dáadáa ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé alukọ̀rìn tó wà pẹ̀lú wọn ṣètọ́n tó wà pẹ̀lú wọn tó kálukú ni ṣètọ́n nìkan bẹ pẹ̀lú ẹ̀ kọ̀rìn tó wà pẹ̀lú tiẹ̀ ti lágbára lórí rẹ̀ jù wọ́n á ní fẹ́ gbọ́ gbogbo dáadáa gbogbo tó bá pè é lọ́sídìí oríire kò ní fẹ́ gbọ́ bó ti wá kú lẹ́yìn rẹ̀ kò tún níjọ́ sẹ́bẹ̀ o gbogbo àwọn èèyàn tó bá ti rí kẹ́ra kíni ọ ẹbí wà ti lágbájá nù lóhùn nù bára rẹ̀ lọ sọ lọ́kàn máa ti sọ̀rọ̀ tẹ̀ sọ̀rọ̀ ní subhanahu <laughs> lẹ́yìn gbọ́dọ̀ sọ́dá lọ́sọ̀ jáde lẹ́nu dáná bí tún ló lóore bí láyé lọ àti tún bẹ́ẹ̀ nílé ayé torí ló ti jẹ́ pé wọ́n sọ pé àmì mọ́rìkì la tẹ́sán واسأل عن قرينه فكل قرين بالمقارن يقتدي má béèrè nípa èèyàn ọ̀rẹ́ tí ń bá rìn nípa òbèrè tá lọ́rẹ́ lágbájá tó bá ti di pẹ́ ní rí lọ́rẹ́ rẹ̀ á èèyàn rí lò náà jẹ. rẹ́sì jẹ́ ní ibú làwọn ọ̀rẹ́ rẹ̀ kọ́ ọ náà kọ́ ẹni ibú ní ọ̀jẹ̀ torí àwọn gbólóhùn ẹ jẹ́ ká pọ̀ lẹ́nu wa ní wíwí ẹ jẹ́ ká dín àwọn ọ̀rẹ́ òfò ká dín wọn ọ̀rẹ́ tí ì jẹ́ arántí ọlọ́run pọ̀ láwọn ọ̀rẹ́ òfò ni àwọn ní máa kó báyìí because wọ́n ti kọ́rọ̀ burúkú ọ̀pọ̀ lẹ́nu wa tọ́rọ̀ burúkú bá ti pọ̀ lẹ́nu àti fi dáadáa sí kò ní rọrùn ẹ wá wo wàlá hawla wàlá quwwata tuntun wa nínú àdúrà yìí kanzun min kunuzil janna bẹ́ẹ̀ la nabi sallallahu alaihi wasallam sọ fún sàbẹ̀ ala adulluka ala kanzin min kunuzil janna wala bala ya rasulullah ọ yóò àjẹkí ń tọ́ka sí pẹpẹ ọ̀rọ̀ kan nínú àwọn pínpín ọ̀rọ̀ àlùjánnà fún ọ bí sábẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ tọ́ka rẹ̀ fún mi anábì ní la hawla wala quwwata illa billah gbólóyìn pínpín ọ̀rọ̀ kan ni nínú àwọn pínpín ọ̀rọ̀ àlùjánnà tí bá sì wo ìtumọ̀ tó kó sínú ọ̀gá púpọ̀ àgbọ̀ngbọ̀n kan yàtọ̀ sí ìtọ́lọ́mọba fún wa gbọ́n àti dágbára kan ní yàtọ̀ sí ìtọ́lọ́mọba fún wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bíkọ́ sí lókè bá ti wò ó gbọ́n níjọ́ náà lágọ̀ọ́ bẹ̀rẹ̀ kìí sòfin àgọ̀ níjọ́ náà lọ bẹ̀rẹ̀ torí ọlọ́run ọba nìkan lọ́gbọ́n torí rẹ̀ wàá máa fi hàn wípé ìwọ gbọ́ngbọ́n kan ìwọ lágbára kan la hawla li wala quwwata illa billah á ah, àwọn ẹni tí wọ́n bá rí bẹ́ẹ̀ lódodo nínú ìwà tí wọ́n ọlọ́run ọba máa fi wọ́n ti kòńgẹ́ ńlá wà wáyé ṣùgbọ́n ẹni tí wọ́n gbà ah, nọ̀nọ̀nọ̀ ah, ibi tí mo ní làákàyè níjọ́ náà làgọ̀ bẹ̀rẹ̀ ṣe irú mi anirú eléyọ alọ́dá lọ́nà bọ́yá tó bá ti ta ọwọ́ tí ọba yìí lọ́ba lọ ojú bá tì ọ́ torí ẹ̀ la hawla wala quwwata illa billah tẹ́lẹ̀ yìí wá fún àtọ́jẹ́ pẹ̀pẹ́ ọ̀rọ̀ kan nínú pẹ̀pẹ́ ọ̀rọ̀ àlùjáná ó wá tó fún wa láti máa sọ pé ọ̀la la hawla abẹ́ ìfura ìyàgbẹ́ yìí ò nìyí ìwà ti sàdúrà gbàgbọ́ ọ̀la lọ àwùlọ. kódà aláwa lọ àmà mbọlẹ tó ti rí léyìn tí ọlá aláhàwùlọ. ọlá gbólóhùn ọlá gbólóhùn láhàwùlọ àkọ́kọ́ kìí sàkùrà olùkọ́ ẹ̀fúra kìí ṣe àkùrà tẹ̀ máa yà fúláhàwùlọ wà fún ọ̀sẹ̀ tí wá. لو أنك ولو أنك إذ دخلت جنتك قلت لا قوة إلا لا حول so torí ẹ góòlù ti fẹ́ sọ pé ọlá la haula lẹ́yìn náà ọlá ọlá ọlá ọlá ọtàkù súnà mo rò pé mo rò pé ń yé wa ọlá kìíní kan ọtàkù súnà iṣẹ́ tó o bá ti tó jẹ́ sẹ́tọ̀ dáa inú òye pé wọ́ọ́ lọ́ọ̀ àwẹ̀ ẹjọ́ àtìmí tí mò ń gbà wo àwọn àwẹ̀ ẹjọ́ àlàkàní tí mò ń gbà kò sí nǹkan báyìí fún mi wo àwọn àwẹ̀ gángan fúnra wọn kì í ṣe wo ọlá wọn tọ́lá ni wọ́n ṣe àbáwẹ̀ lọ́gbà náà ọlá wọn kúmọ̀ ọ̀dọ̀ ta lọ́wà ọ̀dọ̀ ọlọ́run èyí tí wọ́n ṣe ni wọ́n ní kó fi ṣàtẹ̀gùn wo àwẹ̀ tí mo gbà òwa nífẹ̀ẹ́ anabi muhammed sallallahu alaihi wasallam ọmọ ń tẹ̀lé lánàá rẹ̀ gbogbo tó wà ní káṣí ọmọ ń tẹ ọwọ́ àti wọ́n lọ wo ìfẹ́ tí mo ní sànàbí wa muhammed sallallahu alaihi wasallam ṣe nǹkan báyìí fún kìí ṣe wọ ọlá àfẹ́ tí mo ní kìí sọlá torí wọ́n sọlá kí ni wọ́n ṣe onífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ tó níyùn ni ló fi tọrọ torí ẹ eléyìí ni nǹkan tá a lè máa fi ṣe àtẹ̀kùn síwájú ọlọ́run kí sọ̀rọ̀ ẹ mọ̀ pé yìí ti bẹ̀rẹ̀ láti tètè bẹ̀rẹ̀ fáwọn ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn ibi táti tètè bẹ̀rẹ̀ ọ̀pọ̀ kéékèèké tó gorí wọn nínú rẹ̀ lẹ́sìn rí wọn. àrùn ńlá ti dá wọn mọ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n tún lọ àwọn ah, náà tún ní ká mọ́tò pọ́lá aláhàúlà tẹ̀wọ́n kí táwọn ọmọ ẹ̀kọ́ nù. nítorí pé ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ látòkè tẹ̀wọ́n kí tọ́bọ́ ọmọ lọ ó ti pọ̀ three foundations torí ẹ̀ bí ẹnìkan ó ní àwọn ti rẹ́ẹ̀lì àwọn ti rẹ́ẹ̀lì nínú ọ̀sọ̀lẹ́tò Ibrahimiyya pípé ànábì gan fúnra ara rẹ̀ ó fi hàn wá ká máa kọ́lá ká máa kọ́lá òǹtọ̀rọ̀ a ní bo nù náà rí ní ti bá ní sùn lọ́wọ́ àti lọ́wọ́ Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita Ibrahim. وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ملا وعمل ولا oni ọdẹ padà sílé kí ó àkíkọ yẹ kọ padà sílé kí wọn tó wá sọ ọ̀rọ̀ ilé omi táwọn ọmọ ti rọṣẹ àkíkọ tí àwọn olùkọ́ òrí kankan mú wa orí àkàmá ah, rẹ àtàkùn ah, dàkẹ ẹwẹ lómi wà so ẹ rí i pé gbogbo ẹni tí wọn kàn ń wá àwọn nǹkan tí ọjọ́ ra wọn ó lè máa bẹ́ẹ̀ fẹ̀ kọ̀tà náà ẹsìn mọ̀ kí tá a bá bẹ́ẹ̀ fẹ̀ kọ̀tà náà ọdún mélòó ni ó tó ra náà eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà nì kí wọ́n gbé ẹ jàmáà láhàúlà lẹ́yìn bẹ́ẹ̀ ni jàmáà tó kúmá jàmáà ilá bìlà mo rò fẹ́ fura àti tí ìrì jàmáà láhàúlà wala quwwata ilá bìlà àrí jàmáà láhàúlà àtúndì jàmáà ilá bìlà ẹ rí bá wọn tọ́ àwọn àti wa tànàbílà àtẹlẹ òtòlú màdẹ́nìkan ó ní kìnnìkan kí ló fi ẹsẹ̀ lọ ọfẹfẹ yà wò tàwọn làwọn lè fi fún un tàwọn awádìí awádìí inú ìbéèrè tá à ń ṣe fún atágbé ti gbé torí pé ń ṣe jàmá kan tó jàmá yìí làwọn òbí kórìíra torí bí wọn ṣe máa ń ṣe sáwọn òbí wọn kí ni wọn ò fi fẹ́ fọmọ fún un wọn ń tìràn mọ́ pé bá wọn lọ lé olóògùn ni wọn ò fi fẹ́ fi fún un atágbé bíi pọ́ìntì bẹ́ẹ̀ jẹ̀mọ́ tó ń ṣe yẹn lò ó wá tó wá lọ ọ̀nà jíjìn ló ti wá wọ́n tó wá délù rẹ̀ wọ́n á dúpẹ́ ẹ ṣeun òní ẹ ṣe kíní ẹ ṣe kíní ẹ kòkòrò kòkòrò ọ̀rọ̀ ni ẹ dákun bàbá jẹ́mọ́ ò wá sí yín <laughs> ìpè ìgbà tẹ bá ní jẹ́mọ́ ìtawá yìí báyà ní òbí wọn kò fi kó jẹ́mọ́ ò wá sí yín jẹ́mọ́ ti wá kó o ṣe jẹ́mọ́ ìtọ́jú bá ń tẹ̀lé tàbí Muhammad ń tẹ̀lé kíkà bò ilé kò sí olórí kò sí sẹkẹtiri àwọn ọmọ sẹkẹtiri wò sẹkẹtiri wò mo rò pé yé wa torí pé àfihàn ọlọ́ọ̀hà mẹyọ tẹ̀ ẹ̀rọ tó lẹ̀ ọ̀là àbúrò àwọn ọmọ ah, ronú sí ọ̀rọ̀ kò nídìí kó ronú sí lónìí kó tó dọ̀là kó o náà fi súnà o kí ni wọ́n ronú sínú ilé pé kí n tí kò ọkàn bá jẹ lọ. eléyìí túmọ̀ sí pé jàmáà kìnnìkan jàmáà kìnnìkan generally ní àwọn nàìjíríà àti áfíríkà wa yìí á rí i pé ọ̀fẹ́ ẹ mọ́ ìlànà rọ́ṣìmọ̀lá ẹni tí ń sẹ̀sìn náà jẹ́ kó wà lọ́sọ̀ndà jàmáà kan sòsáìtì kan ọ̀fẹ́ ẹ mọ́ kódà àwọn tó máa ń sọ pé èèyàn tí ò bá lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ tí wàá là fẹ́ pé díìnì díìnì wo lẹ́fẹ́ wọ̀ lọ́rùn pé kéènì. lẹ́yìn tí o bá tún nílé máa mú láyé o nílé máa lọ́rùn ìmáàmù rẹ̀ o ìbẹ́yìn kala ń kírun mo fẹ́ fura because ọlọ́run ọmọ tuntun ti mú àwọn ìrìwà ayé àti wá tó fi jẹ́ pé náà fi ti àwọn èèyàn lọ́nà rẹ́gẹ́dẹ́ fi ti àwọn èèyàn lọ́nà rẹ́gẹ́dẹ́ wàrà yẹn ìbáni ọlọ́run lọ́mọ yìí tí ọba wà lójú ayé ànábì gan sallallahu alaihi wa sallam tá a sì mọ̀ yìí pé nígbà tí wàhálà kan ti ẹ̀fẹ́ ṣẹlẹ̀ tí ọ̀kan nínú àwọn tàbí ń sọ yìí pé ẹn tó wà ń bẹ̀ ní ìsinmi wípé ẹ̀yin náà ẹ̀rùn lọ́wọ́ ẹ̀yin ará mọ́kẹ́ ẹ̀ràn mí lọ́wọ́ lórí ẹni tó fẹ́ yàn mí jẹ yí báyìí sára màdínà náà ní ẹ̀yin náà ẹ̀ràn mí lọ́wọ́ lórí ẹni tó fẹ́ yàn mí jẹ yí báyìí sẹ́yìn pé gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí anabi sọlá àtúlá mi ṣé awàbí dáhàwọ̀ lè jẹ ìlìyẹ́sì wà á nàbẹ́yìn náà ọ̀hórí kú ṣé ìgbé ayé ojú dúdú lẹ́ẹ̀ máa pèpè lọ síbi rẹ̀ sí ìsìnkú dàrúwà fẹ́ ìnáhà mọ̀ntínà ẹ̀pà ti ń rùn bí òkú bẹ́tẹ̀ ara torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n náà rí pé rọrùn bẹ̀ náà ìrọ̀rùn bẹ́ẹ̀ islam tó bá jẹ́ kó gbọ́ yí dáadáa o tó bá pẹ́ sìn ín pọ̀ wà lábẹ́ àwọn kan ló bá ń ṣe ọlọ́run ló iye ìsọnù tó ti rí ọlọ́run ló ìgbà tó ti sá fún mọ́sálásí ọlọ́run ló ìgbà tó ti sá fún jàmáà dáa ṣùgbọ́n náà bá tẹ̀sán rọrùn fún àbúrò àlọ́ sọ́ra rẹ dẹ́rú bá àwọn kan pé kí ni ilé ìjẹ́bù tó ṣe jẹ́ ń bẹ̀ wọn. illa billahi al-ali al-azim. Al-Ali orúkọ ọlọ́run ọba wa ni tí ẹnìkan ò tẹ́rú tí ọba jẹ tí Ali tó bá ti ní àlùkò lam ó ti di kí ni orúkọ ọlọ́run Al-Ali ṣùgbọ́n tí o bá ní àlùkò lam wọ́n lè sọ̀yàn ní Ali àwọn tó bá ti ní àlùkò lam rárá o rárá al orúkọ ọlọ́run ọba wa ni ẹnìkan ò tí jẹ sábà sọyàn àyàfi ká sọ pé Abdul Ali àbí Abdul Azim Abdul Ali á pè àyìnyẹn yóò jáde dáadáa kéde Abdul Ali Abdul Ali a tuma rẹ kọjá torí pé sábà fa lè fún yẹn gùn Abdul Ali ẹrù ẹnjìnì àbẹ́rẹ́ nǹkan mẹ́wàá so abdulazim azim yéé abdulazim lazim kí ni jẹ́ azim abdulazim torí ẹ̀ ló ti jẹ́ pé kò sí tó burú sọmọ rẹ bẹ́ẹ̀ abdulazim ó sì máa pè dáadáa ìyá ìyá ọmọ náà ọkọ yóò máa pè dáadáa tó máa bá ti dàgbà tó bá ti máa abdulazim sẹ́ni kó bá tó abdulazim kò ní dáhùn torí kí ló

lẹ́yìn rẹ̀ sábẹ wá sọ fún wa nínú àdìsí tó tẹ̀lé bánàbí sallallahu alaihi wa sallam bí ti ṣe máa fatiha àti sura níraka alákòókò àtẹlẹ́kejì ní sọlátò bóhùr àti sọlátò asr eléyìí túmọ̀ sí pé táwọn ará ké bóhùr àti asr tó ń ti fà yìí ké ó sókè oníkálukú wa náà kọ́ yóò ké fatiha àti súra àti imam àtẹnití ó wà lẹ́yìn imam àtẹnití ó sòṣùgbọ́n bí dáa ti gbá kí fatiha lásán tá a bá wà lẹ́yìn imam ní làwọn àrùn tó ṣe pé kí ni àti máa ń kí ó sókè ibi dáa ti kí fatiha lásán yẹn òun náà níbi tí imam ti máa ń kí fatiha ti súra tẹ́lẹ̀ náà rákà kẹta àbẹ́lẹ̀ kẹrin tẹ́lẹ̀ kíkí làwọn kí ń bẹ̀ fatiha ni torí ẹ̀ wọ́n ní Abu Qatada radiyallahu anhu wọ́n lánàá bisimilá àti sọ́lá máa ń kí ìrànkọ́ wa wọ́n sì máa ń kí fatiha. àti súrà lẹ́yìn ní kínní àti rákà kejì nínú àti nígbà o anábìá a máa bùn wa ní àyà ká a máa bùn ní àyà ká gbọ́ túmọ̀ sí pé ńgbà tí wọ́n á kírun lọ wọ́n ń kéwù lọ wọ́n ń kéwù lọ wọ́n lè ó sì máa ké yòókù sọ jẹ́jẹ́ ẹ mọ̀ pé pátí àlànàbí wà ń bẹ̀. nígbà tó tó máa ń kírun lọ wọ́n lè sọ pé wal-layli idha saja sì máa ké lọ. kí ni mo tó ní rákà lákòókò mo mọ̀ kó ké àti ọlá pé wọ́n gùn mí ní àyà kan gbọ́ nígbà míì ni òkè gbogbo o eléyìí ò sì túmọ̀ sí pé wọ́n ti gbóhùn sókè tó ti yẹ ká kí ni sáré ọ̀ sílẹ̀ wọ́n fún wa ní àyà kan kò sí ìjọ àyà kan lọ a sì mọ̀ pé ọ̀kan méjì ó kéré nínú ọ̀pọ̀ àbó kéré nínú ọ̀run títí tí ó fi pé mẹ́ta tó bá ti pé mẹ́ta ó di kíni ó di púpọ̀ òun ni àwọn òfin míì tún wọn. eléyìí túmọ̀ sí pé tí ìmáàmù bá gun aláyà kan gbọ́ nínú ọ̀run táì sí gbóhùn sókè kò sí tó burú mbẹ. ìwà ń ṣe sálọ ajá kìí ẹ̀ láti tó sẹ́yìn tí ń kírun fún wa àríkẹ́ ẹ̀bùn aláyàsán gbọ́ rí ààbò ń bọ́ sí wàhálà. wọ́n yìí kọ́wé lọ rọ́kà àtẹlẹ́wùlẹ̀ wọ́n ní sáyẹn bisọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ kírun wọ́n máa jẹ́ kíráka alákọ̀ọ́kọ́ ogun ju ẹlẹ́ẹ̀kejì lọ síbẹ̀ làwọn náà máa ń ṣe alhamdulilayi kì ṣe pé. ake iná àtọ́ iná na, fatiha níraka alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha níraka ẹlẹ́kejì àwọn akẹ́kọ̀ọ́ làwọn ọ̀gbọ́dọ̀ bí nà ewológun jù ma ọ̀gbọ́dọ̀ bí nà sókun. sọ̀tàn ìṣòwò àti láti máa ń sẹ́ni pé lọ. ní níraka méjì ti parí fatiha lànà fatiha la nabi máa ń ké muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá. alimami ibn qayyim bẹ́ẹ̀ bá gbàgbé nínú zadul ma'ad wọn ní adé tàbí kọtada yìí kò túmọ̀ sí fanabi èké ju fatiha lọ. kò túmọ̀ sí fanabi èké ju fatiha lọ ṣùgbọ́n tó dán lójú ni fanabi máa ń ké fatiha. ẹ sì máa yí pé ìsìbáàtú ma ta'lamuhu laysa nafiyan lima la ilma laka bihi. fífẹsẹ̀ tí wọ́n máa rìn lẹ̀ kò túmọ̀ sí pé ọ sọ pé èyí tí wọ́n ọ̀mà kìí tẹ̀lẹ̀ kò túmọ̀ sí pé wọ́n sọ pé ànábì èké ju fati àlọ́tún pété bá gbọ́n tó sọ ọ sọ pé wa yaqra'u fil ukhrayayni bi fatihatil kitab wọ́n sì máa ń ké fatiha nínú rákà méjì ti ìgbẹ̀yìn sọ̀látò gbọ́wọ́ àti ti sọ̀látò àwòsàn náà ti sọ pé wala yaqra'u fil ukhrayayni illa bi fatihatil kitab bí fati àlọ́ wọn ọ̀sọ́ bẹ́ẹ̀ torí ẹ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀pá yìí lẹ̀ fún àdìsí tí ń bọ̀ àdìsí àbí sàárì kíkẹ́ tó o bá ké ju fásitì àlọ́ ọ̀sà ṣiṣẹ́ torí kò sí àdìsí kan táwọn olùmọ̀fin máa ní sàkran pé kò sí àdìsí kan tó wá tó sọ yìí pé a gbọ́dọ̀ ké nǹkan lẹ́yìn fásitì àníraka kẹta àti raka kẹrin ẹnìkan ti sọ pé kò sì sí àdìsí kan tó sọ pé ká ké ju àlọ́ fa a sọ pé bẹ́ẹ̀ ni kò sí àdìsí kan tó wá pọ́nbélé sọ pé a gbọ́dọ̀ ké nǹkan kan lẹ́yìn fatiha gẹ́gẹ́ bí o sì sí àdìsí kan tó wá pọ́nbélé tó sọ yìí pé ká ké nǹkan kan lẹ́yìn fatiha ṣùgbọ́n a ní àdìsí kan tó jẹ́ pé ntọ́ hàn bẹ́ẹ̀ ó fi hàn pé kò burú ká bẹ́ẹ̀ pọ́nbélé làní ṣùgbọ́n ìtọ́ hàn wá a sì ti mọ̀ pé ad-dalilu zahir yu'malu bihi hatta yarida ma yamna'u ẹ̀rí tó hàn á máa fi ṣèwà wò á máa fi ṣ

arikota gẹ́gẹ́ bí gígùn alif lam mim tanzilul kitabi la rayba fihi min rabbil alamin suratu sajda arike ìdúró raka méjì alákọ̀ọ́kọ́ yẹn máa dàbí alif lam mim sajda àjẹpẹ́ dídúró yẹn ìmọ̀ ń gùn tọ́ ní sọ̀látù zuhur yẹn o. àwọn atusọ́ raka méjì ti máa ń parí zuhur.

ìyẹn la sọ pé ẹ̀rí tó hàn fi hàn pé a lè ké nǹkan lẹ́yìn padà. wọ́n ní àwọn awo rákà méjì alákòókò ní sọlá tìlásù. àrí pété ànábì sallallahu alaihi bá dúró kírun ní rákà méjì alákòókò sọlá tìlásù. gígùn rẹ̀ máa dàbí rákà méjì ti gbẹ̀yìn sọlá tìlásù àtọ̀lá tó tó hàn. táyì ìyẹn níbi àyà mélòó àyà mẹ́ẹ̀ẹ́dógún ẹni pé àyà méje wọ́n tún ké súrà tó dàbí àyà mẹ́jọ àbáwọn àyà míì mẹ́jọ lẹ́yìn fásitì àyà tí ó fi dàbí àyà mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni rákà alákòókò àtẹ́lẹ̀ kejì ti sọ̀rọ̀ àtúlà ọ̀ àwọn aṣọ rákà méjì ti gbẹ̀yìn rákà méjì ti gbẹ̀yìn ní sọ̀dá tó àlàáfù wọ́n bíi. ìdajì rákà méjì tala lákọ̀ọ́kọ́ àti ìgbé rákà méjì ta lákọ̀ọ́kọ́ ááyà mẹ́ẹ̀ẹ́dógún tá a bá yọ tá a bá pín sí méjì nǹkan ó di méjì àbọ̀ tá a bá yọ fásíà ń bẹ̀ méje ó kó àbọ̀ tó eléyìí sí pé ó ṣeé ṣe ó yẹ pé máa ń ké nǹkan kan náà lẹ́yìn fásíà ní rákà méjì ti gbẹ̀yìn asr ó sì ṣeéṣe kọ́ mọ́kì kankan bí wọn tó bí wọn ti fojú wò ó nù láàrúkẹ́rì kò fi hàn pọ́nbélé pànàbí máa ń kéjú báàtì àlọ́ ṣùgbọ́n tá a bá wo ojú ọ̀hán bẹ́ẹ̀ á rí i pé ó tọ́ka sí pé ó ṣe ti kọ́lé pànàbí máa ń ké kankan lẹ́yìn bàtà pẹ̀lú yìí náà sì ní tá a rí lọ́dọ̀ Abubakar radiyallahu anhu ni pé wọ́n kí sọ̀látùl maghrib لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلي فبو سي أبو بكر كي نراك لك تعلين فاتحة فبو نينو كي كي رمو فورا بي أوكي إلي فبو نواك بي فك فك توا نينو حديثي ونو بيتاني كباك كي فاتحة تتواكين كتعلين فاتحة نراك كيج ní raka kẹta àbí raka kẹrin ti sọláàtù bọ́họ́ àbótí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ sọláàtù làásù àní sọ́kó fi kún un à ń bọ̀sibọ̀sì pa ìpè yóò ṣe sùjúdù bàdé sùjúdù sáà àní sọkún bẹ́ẹ̀ nítorí pé àní dẹ̀lílù ń bọ́ tọ́tọ́ صلاة المغرب تري ولا بيبقى في كتير مغرب نا لو في سفو هذه صلاة العشاء هذه ريت المغرب لا أبي بكر رضي الله عنه هذه تسمى لكن ده أبو بكر سين حديث عند الموطع إمام مالك مما لا يفعل من قبيل الرأي وسنن تاكل في إيرولي لا تنسين àfi kọjá pé ó rí ẹ̀rí fún un látọ̀dọ̀ anábì sọlá àdùsọ̀lá ìṣá ìlọ́wọ́ àpò àwa sọ pé nítorí ti mú kí alẹ́rìí fún irú rẹ̀ láwọn àdìlẹ̀ tó ń bọ̀ àhírọ̀ nínú ọ̀rọ̀ mẹ́ta ajá pé ọ̀nà kan tó sẹ́kù náà kọ òun náà tẹ̀lé torí pé al-hukmu lil-ghalibi al-a'am la lin-nadiri wala torí ẹ̀ eléyìí fi hàn wá pé irun wa táǹkì àti ká mójútó ká gbìyànjú láti máa kéwké fún irun wa táǹkì kìí ṣe dandan kọjá pé àwọn súrà tó ga tó ga wọn ń bẹ lórí wa kó tó di pa àlè kírun gbogbo ìta bá mọ̀ pátá ti rí pa àmọ́ dáadáa láti máa rántí pé irun táǹkì kìí ṣe àyè àti kọ́kíó. àyè àti lu ịta aba bá ti mà ní nínú kéwù èyí tó wá rọ̀ wá lọ́rùn tá a ju iná ìlọ ẹ̀ka máa ké lórí ìran wa torí pé adúró ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ kọ̀yẹ́ kọjẹ́ pé inú sọ̀rọ̀ jẹ́jẹ́ yìí láti wá máa wíwì kúwì láti máa kí alukóraani ẹni ń èyí tá a mà dáadáa ní ká máa wí wọ́n lọ fẹ́ gbókun lọ́dọ̀ àwọn èèyàn yóò fi máa wò pé ìwọ lọ fẹ́ gbókùn gbẹ̀yẹ lẹ́nu wa ló fi ń lọ síbi tó ọ̀há dáadáa tó fi wá ń já sábùkù fún ọ lójoojúmọ́ ìwọ ẹni tó ń fẹ́ fún ọmọ ìyàn tó ń fi mẹ́nu lọ ìdí súrà tó ti pé àná alánà lọ ha ìdí ha rẹ̀ ò tí ì dúró dáadáa ọmọ agbé tà fún yá ọmọ agbé wá òfin fáwọ̀ ìrò rẹ̀ wọ́pọ̀ yóò tún wá máa bínú. kí náà kọrẹ́kì òun fún gánà rí àti rẹ ẹgbẹ́ ọ̀ràn yìí báyìí gbogbo alájọ láti jọ dúró tàǹtí lọ àwọn òsì ní gbà bá rẹ kó kó bá wà nígbà tó ọmọ kó kojú òṣùwọ̀n alámínáṣẹ́rà mẹ́lẹ̀ tó ọmọ dáadáa lọ́ọ̀fẹ́ ké wọn lọ mẹnu bá ń tọ́ ọmọ tí ó ti àìmọye lè má àìmọye ìgbà lè má mú mi sọ̀rọ̀ lẹ́yìn ti tẹ́bẹ̀ tọ́sọ tẹ́bẹ̀ ti wà lẹ́yìn tẹ́ ẹ má bí parí rẹ̀ wọ́n yẹ tẹ́jà nábù á ibẹ̀ ní gbogbo ẹ̀ tí máa dàrú ma lójú tẹ́bà gbé tẹ́bẹ̀ fún wà lẹ́yìn yóò gbé wà lẹ́yìn ti tẹ́bẹ̀ tẹ́bà tuntun wá pẹ́ ọlọ́wà pọ̀ kò sì gbọ́ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ wà kíràmọ̀kùnmọ̀ tó ń kírun ṣe lè má mú fáwọn èèyàn ó kó báyìí lẹ́fẹ̀ẹ́ lò ètò ìgbọ́n gba ìmáàmùsìpù rẹ mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó mọ̀ ju ọ lọ wà jẹ́ káwọn máa bá a lọ ìgbà tí wọn náà bá kẹ́kọ̀ọ́ tó bá dínná wà á gba kù rẹ padà àbẹ́yẹn ní bílẹ̀ nà ẹ bílẹ̀ àbí inṣàlá ẹ tó kọ́ dájú inṣàlá bá kù rẹ so that kò tún ní máa rò pé tẹ ẹ bá gbà ìṣàlá lẹ sọ so ẹ kàbí rọ ni torí ẹ òtútù mẹsì pé ńgbà tí wọn náà wàá máa ké jùlọ ọmọ wa wọ́n náà gbogbo ọ̀nà tí wọ́n ta fi ṣe mistake tó fi kọlù àtẹ́ńṣà àwọn tó wá kírun pé ìmáàmù yóò ṣe wọn fẹ́ lómi náà kárí mi ti bàjẹ́ ìmáàmù ó ní ẹ eh, dènà sẹ́rọ bóyá ìtọ́lọ́pàá lórí o ọ̀nà ẹ̀dínà sọ̀rọ̀ ọ̀tọ̀lù mùsàkè ó tún gbàgbé bẹ́ẹ̀ yọ ọmọ ẹ̀sẹ̀ kó tún gbàgbé bẹ́ẹ̀ ah, ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá yẹn ẹsẹ̀ sùúrù nígbà tí ọba wa rí kè má àbí òye lẹ́yìn ẹsẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀dínà sọ̀rọ̀ ọ̀tọ̀lù mùsàkè ọ̀nà òsìgbè àmọ́ bóyá mímí lọ́fẹ́ pa lórí ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan gbọ́dọ̀ gbọ́ kó dú ẹgbẹ́ ma lẹ́nu ni láti fi hàn pé àlélẹ́yìí tẹ àbòsí lè má mú ẹ̀dá ẹ sàánù rẹ̀ torí pé ńgbà míì náà àwọn lè má mú náà ẹ ti fún àwọn ọmọ kéwkéw àmọ́ bẹ̀rù ẹ̀yin tẹ́ ẹ ẹ̀yin dìbò kò lẹ́yìn rẹ̀ kò ní jọ ọmọ máa rí lágbájá wá láti iná wa ti mà bẹ́ẹ̀ ní tí so àmọ́ ẹni tá a rí bá wí làwọn lè máa mú nígbà tí wọ́n mọ̀ pọ̀ kájú òfin why going to the front of it nítorí kó o ṣe ni pé um, ok ẹbí mi jẹ ìmáà ìmọ̀ gbà ṣùgbọ́n àyè yẹn wọ́n fẹ́ kí lágbájọ máa lò náà fún àwọn àti tó ṣe fà lásìkò láti ṣàlàyé wọn. ẹ̀rọ pé diplomatic yẹn.

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله